lágbára ọlọ́run ọba a máa sọ̀rọ̀ nípa ntọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó torí rẹ̀ tí ẹ dá ẹnìkọ̀ọ̀kan wá sórílẹ̀ ayé yìí gẹ́gẹ́ bí ẹ̀ńtọ́ máa ń ti ń ṣe ẹ̀ńtórí ẹ̀ tó pé ẹ kéèyàn máa bèrè hàn léèrè wípé níbo la ti wá kí ni tá a wá ṣe níbo la sì ń lọ abala kí ni tá wá ṣe eléyìí ni tí a fi bára wa sọ̀rọ̀ níjókòó tòní lágbára ọlọ́run níta wá ṣe ni pé àwa jọ́sìn fún ọlọ́run ọba tàn án lánìí nínú ayé alukur'an afahasibitum anama khalaqnakum abatha ọlọ́run ní tí ẹ rò pé a kàn dá yín fèrè lásán ni kọ́ ọ jẹ kọ́ ọ mọ àtúnjẹ tọ́tọ́ àti tí ọ̀tọ́ àti ntọ́ yìí ó mu àti tí ó mu kọ́ dàágẹ́ sẹ́ẹ̀dù pa àkàndá yín fẹ́rẹ̀ ni àwàdà jíjẹ mímu kó o lu jìbìtì ọlọ́ni òun ọ̀dà yín lásán o nínú àyà mi ọlọ́ni ayé àṣàbọ̀lẹ̀ ìnsán àyùtọ̀rọ̀ kàsódà sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn rò pé àáka gbóǹjúlẹ̀ lásán ni wọn ò ní pa láṣẹ pé ṣe lẹ́yìn wọn ò ní sọ fún pé má ṣe eléyìí ló lè jẹ eléyìí ló lè jẹ eléyìí lè mọ eléyìí ló lè mú ibi tó yọ ọjẹ sí ni ibi tó yẹ kọ ọjẹ sí ni sẹ́dùpá àkàndá yín kò ní sírù àṣẹ báwọn. ẹni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọmọ tayọ kọ́ wá dá ẹ̀ dá láì ní ní ìdí kan pàtó tó torí ẹ̀ tẹ́ dá. ẹgbẹ́ tó sọ jẹ́ pé kọ̀ọ̀bá làákà ìmọ̀ fẹ́ntorí ẹ̀ bá pé tọ́mọ ti ń ṣe kọ́ wá lọ sọ́jà kọ́ lọ ṣeré lásán kí ẹ pọ́ lọ rà kì í ṣe pọ́ lọ tà kì í ṣe pọ́ fẹ́ ra nǹkan lọ náà lẹ̀ ọkàn sáà ṣẹlẹ̀ lọ sọ́jà ayípẹ́ tó bá máa ti ń ṣe o kò yẹ kẹ́lẹ́ yìí ò ṣẹlẹ̀ kẹ́mọ́ ó ṣẹ̀ wàá sọ nípa ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba ọ̀jọ̀gbọ́n jùlọ. nínú suratu dhariyat ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọ fún wa níbẹ̀ pé wa ma khalaqtul jinna wal ins illa liya'budun ọlọ́run ní àtàǹjànú àtẹ̀yìn òun ọ̀dá yín lásán o òun ọ̀dà yín nítorí kíni kan tayọ kẹlẹ́bà máa jọ́sìn fún ọlọ́run ọba lọ. àwa lè máa wò pé kíni ń táwọn ajẹ kíni ń táwọn máa mu ìjọsìn nìkan ni ká máa mójútó ọlọ́run ni má uridu minhum min rizqin wa má uridu an yut'imun inna Allaha huwa razzaqu dhul quwwatil matin ẹntì ń sòwò ẹrú ìmọ̀ akẹ́rù jọ káwọn ẹrú kálíbà máa roko yóò fi hàn ṣiṣẹ́ kálí bá a máa pawó tó wọn fi máa jẹun ọlọ́run ní òun ọlọ́run bá tòun ò rí bẹ́ẹ̀ o má òré domínio mi rìsìkì ń bèrè ìsìnpá kankan lọ́wọ́ yín wà má òré dáyọ̀ tán imọ́n yín sì ní kẹ́ ẹ fún mi ń jí jẹjẹ torí pé èmi ọlọ́run torí pé òun ọlọ́run ọba ar ọba tí máa ń pèsè fẹ́ dà lọ́lọ́run ọba ṣe dọ̀dọ̀kọ̀ wà tìlùmọ̀tì ọba tó lágbára tágbára ẹ̀ tó tóbi tó gbangba lọ́lọ́run ọba ńlọ́jẹ́ yẹn ni pé ọlọ́run bá ọ dá wa láti lè bá a máa wá jọ́sìn fún un níta máa wá jẹ níta máa mọ ọlọ́run bá ti pèsè rẹ̀ fún wa torí pé ní arozak yẹn ni pé tí a ni pé sàmójútó jọ́sìn yẹtọ́ náà ọba tàn án la tó torí ẹ̀ lè dá o. adéfèlè kódósì kan ó ń bẹ lẹ́yìn tó ṣe wípé ó ń túmọ̀ ọ̀rọ̀ tí ń bẹ nínú àyà yìí nínú adéfèlè kódósì náà ọlọ́run bá sọ pé ya ibadi inni ma khalaqtukum li asta'anisa bikum min wahsha ẹ̀yin arúsìn mi o n ò dá yín nítorí pé mo pa láàyùn kẹ́lẹ́ bá máa bá mi nájú n ò torí eléyìí ò dá yín o wala li astakthira bikum min qilla kì í wá ṣe pé mi ọlọ́run ìǹtó tí bá kọ́ mi á lè jọ pọ̀ torí ẹ̀ mi dá yín rárá kò rí bẹ́ẹ̀ wala li asta'ina bikum min wahdatin al'amurin ajiztu anihu bákan náà ìǹsì dáyín kẹ́lẹ́ bá kún mi lọ́wọ́ kẹ́lẹ́ bá ràn mí lọ́wọ́ torí pé mi nìkan ni lórí àlámọ̀rí kan tí mo kágara tí wọn ò lè dá ṣe bákan náà ń ọ̀dá yín lè jẹ́lẹ̀bẹ̀ mọ̀ nfa àti kẹ́lẹ́ fa àǹfààní kan bá mi rárá wàlá dáfẹ́ yín máa dọ́rọ̀ à ń ọ̀dá yín kẹ́lẹ́ dáàbò bò mí kó n bí aburú àbí nira àbí sùtá ìtọ́ lè ṣẹlẹ̀ sí mi. wàyí nàmà kọlà tó kàn ṣùgbọ́n èmi ọlọ́run bá mọ̀ dá yín lè tá a bòdó ní tọ̀wéélá kẹ́lí bá a máa sìn mí lọ gbére kẹ́lí sìn mí pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́tàkùrú ni kẹfẹ́ rọ̀ kẹ́lí bá a máa rántí èmi ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ ntí mi dá yín nù wọ́tò sábẹ̀hó ni bukratan wa asila àníkẹ́lí bá a máa ṣe àfọ̀mọ́ fíìmù ọlọ́run ní kùtù àyè àti ní àṣálẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àwọn hadith ètí òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam ètí ó wí gẹ́gẹ́ bí Mu'adh múnú jabal bí ó ṣe sọ òní kuntu radifa nabiyyi sallallahu alayhi wa sallam ala himar mọ́ ń bẹ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ pẹ̀lú ànábì lọ́jọ́ kan ẹ̀yẹn ń pẹ́ ànábì ogun kẹ́tẹ́kẹ́tẹ́ wá gbẹ̀hùn sẹ́yìn lórí kẹ́tẹ́kẹ́tẹ́ náà àwọn tí ń lọ fakọ́ọ̀lù anabi wa kọjú sí mi ó wá ń bi mí léèrè bíi pé ya Mu'adh ìrẹ Mu'adh olóyin adá ló ń pè labbaika wa sa'daik à mo jẹ́ pé rẹ o ìtẹ̀lé lórí ìtẹ̀lé ìjẹ́pè lórí ìjẹ́pè mo ṣe fún rẹ òjúṣe lọ́wọ́ ba anabi tún pè lẹ́ẹ̀kejì tún pè lẹ́ẹ̀kẹta anabi wa sọ fún pé atadiri mahakullahi ala ibadi wa mahakullahi ala Allah qultu Allahu wa rasuluhu a'lam ọlọ́run bí wàá bí mi lè rè wípé ìrẹ́ Mu'adh ǹjẹ́ ọmọ ojúṣe rẹ tó yẹ kó o ṣe fẹ́ dà sọ ọmọ ojúṣe ẹrú sọlọ́wọ́n ọba ọba dẹ́dà tó ní wábí wa mahakul ibadi ala Allah bẹ́rù bá ṣe ń tọ́jẹ́ ojúṣe rẹ̀ fọlọ́run ǹjẹ́ ọmọ ntọ́nà ọba tí ó fi san padà fún bí àìtú ni pé ìwọ ẹrú lórí ẹ̀dá a àlàkí kankan lọ́dọ̀ bọ́lọ̀ ń bá ṣoore fún wa fatafọ́dùlà mínú ọkàn wù lọ́kàn sí wọ́n bá sì fìyà jẹ́wọ́ ẹrú rẹ̀ láṣẹ. yẹnni pé tó o bá ṣe ntọ́jọ́jú sí rẹ̀ fọlọ́run njẹ́ ọmọ ntọ́nà ọba tí ó fi ṣe ìdápadà rẹ̀ fún ọ bí kóòtù láwọ̀ wọ̀rọ̀ sólò àná olóyìn àyètò jẹ́ wáyé mà pé a ah, ń ọ̀ma o ṣùgbọ́n tí ń ọ̀ma kedere ni níwájú ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ọlọ́run ọba mà ó sì yí òjíṣẹ́ rẹ̀ náà. anábìwá ní tọ́ ọba mà á haqqullahi ala al-ibadi an ya'buduhu ojúṣe tèmi àti ẹ sọ́lọ́n oníkàmá joseph ọlọ́n lónìí nìkan ṣoṣo láì ní mọ́rọ̀gún mọ́lọ́wọ́n bá níbi ìjọsìn náà wa haqqul ibadi ala Allah ntí ọlọ́run ó fi wá san yín lẹ́sàn-án ìyẹn tí bá ń jọ́sìn ìfọlọ́run lónìí nìkan ṣoṣo tí ò mọ́rọ̀gún mọ́lọ́wọ́n níbi ìjọsìn tí ò ṣẹbọ mọ́ Allah yu'adhiba man la yushriku bihi shay'an onípọ́nà ọba ò ní fìyà jẹ ẹni tí ò bá ṣẹbọ sọ́lọ́run kò mọ́rọ̀gún mọ́lọ́run ọba rẹ̀ níbi ìjọsìn ọlọ́run nìkan lọ́ba tí ó ń fi ìjọsìn rẹ̀ ní ń fèé fún. ìgbà tí mo á dùn gbọ́ báyìí ó nílò òjì sí ọlọ́run ọba afọlá ọba ṣòro náà ọ̀rọ̀ tó sọ yìí ṣé kí n máa mo dé ti gba àwọn yẹn kí n máa fún anírò dùnú pé ẹ bá ti ṣẹbọ ọ̀rọ̀ yín fún yẹn wájú ọlọ́run ànábì ní aaa látùbà ṣírí nfàyà tẹ́kìlò má wí fún wọn o má fọ́nrún òdùnnú ń parẹ́ o tó o bá ti ele wí wọn ò gbára lé e wọn ò ní í sin lọ́n bó ṣe tó má ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ wọn ò máa dá nkúsẹ́bọ nkúsẹ́bọ yóò mutí yóò ṣe sìnà yóò ṣàgbèrè yóò ta tẹ́tẹ́ òun ò kúsẹ́bọ. níta fífà láàrin ni wípé ọlọ́run bá tàn án la ìdí pàtàkì tí èdè mi àti ẹ o ní láti máa jọ́sìn fún ọlọ́run ọba náà láì ní mọ́rọ̀ọ́gún máa níbi ìjọsìn ìbéèrè tó ayẹ kọ́ tẹ̀lé ni pé kí wọ́n á ní ti ń jẹ́jọsìn ọ̀hún gan baba Ibnu Taymiya kọlọmbanike baba wọ́n ní ìjọsìn ismun jami'un likulli ma yuhibbuhu Allah wa yardah min al-aqwal wal-a'mal adh-dhahirati wal wọ́n ní ìjọsìn ó kọkàn ní tó kéré ṣùgbọ́n tó kónú ìtọ́pọ̀ ni jami'un likulli ma yuhibbuhu Allah gbogbo ntọ́nà ọba nífẹ̀ẹ́ sí. Si tọ́lọ́ ń sì yọ́nú sí òní tí ń jẹ́jọ́ sí ìtọ́lọ́ nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí yìí oríṣi méjì ni mẹ́nìlá àkọ́wàl ó lè jẹ́ gbólóhùn ẹnu wọlé amal ó sì lè jẹ́ iṣẹ́ iṣẹ́ tàwa wí yìí àdọ́yọ̀rọ̀ ó lè hàn dé wàlbátínà ó sì lè jẹ́ ìtòpamọ́ ní ti ń jẹ́ ìjọsìn nù àwọn ànábì ọlọ́run aleyhi musalatu wa salam máa bọ́ àyìnfàlẹ̀ àmbìyá lára pàtàkì ìjọsìn nu gbogbo àwọn ànábì ọlọ́run pátá ọlọ́run ò torí nǹkan kan mìíràn wọn sáyé táyọ̀ kálíbà máa pe àwọn èèyàn lọ síbi ìjọsìn fọlọ́run ọba mímọ́ fọlọ́run ọba náà lápèjúwe ọlọ́run sọ nípa ànábì sọ́ọ̀lẹ̀ ó ní wa ila thamuda akhahum saliha qala ya qawmi ibudullaha ma lakum min ilahin ghayruh ọlọ́ni ẹ̀rántí anabi ọlọ́wọ́n bá sọ́ọ́lẹ̀ nígbà tá a rántí àwọn àjọ rẹ̀ ní sámúdáwá aràn anabi sọ́ọ́lẹ̀ aràn sí wọn iṣẹ́ kí ni ń ṣe lọ́hùn kí ni ti ń wí fún wa kọ́lẹ̀ yà kọ́ mi ibudullah ìtì ń sọ fún wa ni pé ẹ̀yin èèyàn mi o ẹ máa jọ́sìn fọlọ́wọ́n ọba o ọba adẹ́dàá máa lakum min ilahin ghayru kò sẹ́ni kankan tó yẹ kẹ́ ẹ tún jọ́sìn fún níjọ́sìn òdodo tayọ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala nìkan ọlọ́run tá a wà jọ́sìn fún yẹn láti mọ ọlọ́run ọba náà torí pé gbogbo ọba tó bá ti ń lékún ní ìmọ̀ ọlọ́run ọba tazdad hubban lahu bẹ́ẹ̀ lọ́ọ́ máa lékún nífẹ̀ẹ́ sọlọ́run ọba náà ọba ti ń lékún nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ lọ́ọ́ máa lékún níjọ́sìn fọlọ́run ọba baba Ibn al-Qayyim kọ́lọ́mbà ní kí baba baba ń sọ ọ̀rọ̀ wọn pé man arafa rabbahu ahabba ẹ bá mọ ọlọ́run ọba rẹ̀ yóò nífẹ̀ẹ́ ọlọ́run tọ́ba tí a nífẹ̀ẹ́ ọlọ́run gba ọgbà yìí pé gbogbo ń tó ṣẹlẹ̀ sí ọlọ́ọ̀rẹ́ ń pátá ọlọ́run lọ́ọ́ ṣe wà má bikum min ni'matin gbogbo rẹ èyí tó ń bẹ lọ́wọ́ rẹ ń pátá kọ́ ọ dání kì í sọgbọ́n àánú rẹ ọ máa lọ ọlọ́run ọba ló dìídì ńlọsọ̀rẹ́ fún ọ ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ majbulatun ala muhabbati man yuhsin ilayhi ẹ̀mí ọjà tó ṣe pé àdámẹ́ ẹ̀mí ni pé yóò máa fàmà yóò máa nífẹ̀ẹ́ sí ẹni máa ń ṣe dáadáa sí fa kayfa bi ihsanillah tọ́yẹ́ pé yẹn ló sọ̀rọ̀ fún yóò nífẹ̀ẹ́ rẹ̀ bó wà láwọn ọba subhanahu wa ta'ala ọba tó dọ̀ sílé ayé ntọ́jẹ́ ń tó mu ọlọ́wọ́n ọba yìí kò jẹ́ wọn bó lẹ́rú òṣèwá ní nífẹ̀ẹ́ sí ọlọ́wọ́n ọba ọba tó ṣẹ̀dá rẹ̀ tá a bá ń sọ nípa ìjọsìn fún ọlọ́run ọba Ta'ala a lè béèrè pé torí kí la fi ń jọsìn fọlọ́run ìdánilórí eléyìí ni pé à ń jọsìn fọlọ́run ọba látàrí pé a fẹ́ fi pé àmánà àmánà ni nǹkan gbà fi sọ́wọ́ má jẹ́ ọ̀rá rè má jẹ́ ọ̀sọ̀nù àmánà nìrun ńlọ́jẹ́ gbogbo àlámàrí ẹ̀sìn pátá àmánà ńlọ́jẹ́ nínú Suratul Ahzab ọlọ́run ní inna aradna al-amanata ala samawati wal ardi wal jibal fa abayna an yahmilnaha wa ashfaqna minha wa hamalaha al-insan innahu kana zaluman jahula ọlọ́run ní àlámọ̀rí ẹ̀sìn tó jẹ́ àmánà àfi lọ sánmà bó ṣe tóbi tó ń tó pé tọ ìrẹ sánmà gbé dání ìrẹ ẹlẹ̀ sóò gbé ìrẹ òkè sóò lè gbà dúró fa abayna yahmilna gbogbo akátá ni akọ pé a ah, ọlọ́run o àtún ọkọ sẹ́ fún o ṣùgbọ́n àfẹ́ yapa òfin rẹ̀ ọlọ́run a lágbára láti gbé. wọ́n aṣọ́kùnà mi ni à wọ́n sá kíjokíjo wọ́n bẹ̀rù àmánà ṣùgbọ́n màá nábì ádámà wà hàmàlà àlè ìnsàn àwa la tẹ́rì sí àwa la gbà ntọ́jú àgbà ni pé innahu kana zaluman jahula aláìmọ̀kan alábòsí lọ́mọ ànábì ádámà lọ́jẹ́ bíyàn bá ti á ṣe ń tọ́jẹ́ jọ̀sìn fọlọ́run àmàánà tọ́lọ́run tó fi sí ọ lọ́wọ́ tó ní ọ̀gbọ́dọ̀ ráre àmàánà ń lò ti mójútó ń. àjẹpọ̀ náà máa retí ntí ọ tẹ̀lé àmàánà ó ti ṣèfẹ́ ní ọlọ́run kọ́nà wá ṣe ntí wọn náà ń fẹ́ fọ ńlọ́kù. ìkíní ọlọ́run fi ọlẹ́mi balẹ̀ ọlọ́run dáàbò bò yóò sì fi ọ ṣe kòǹgẹ́rẹ́ oore tó ń wá yóò sì máa tó ọ lọ́wọ́ ìkànnì àwọn àfáàwọ̀ àgbà àrọ́ọ́zí wọ́n ń sọ nípa arákùnrin kan wọ́n ní ràìtù àròbí yan atababal masjid wọ́n làwọn rí arábárò oko kan ọwọ́ sẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí fanẹ́zàlà lọ́ba sọ̀kalẹ̀ lórí abo ràkúnmí èyí tó gùn wàtàrọ́ kàá ó fi ràkúnmí yìí ó fi ilẹ̀ wàdàkọ̀lá masjida ló ń bá kó sínú masilasi wàsọ́lá bí sakina ti wàlúwà kọ́ ọ wá kírun tá a wí pẹ̀lú ìfarabalẹ̀ wọ̀ọ́ nílé kírun nígbà òkírun tán dàábì máa ṣá ó ṣe àdúrà ní tí ń fẹ́ lórí lọ́dọ̀ ọlọ́run ó yàn nàná rẹ̀ ọlọ́run ṣe báyìí fún mi ọlọ́run ṣe bá mi ṣàwó fún mi nígbà òṣèbẹ́ẹ̀ tán falamma kharaja lam yajid naqatahu ìgbà tí ó dé ta ràkúnmí ẹ̀ ti pòórá kò bá rí ràkúnmí tó gùn wá mọ́ a kí á lélẹ́yìn wọ́kọ́ọ̀nù ó wá gbé ọ̀rẹ́ méjèèjì ó gbé òkè wá bẹ̀rẹ̀ ní ṣe àdúrà pé Allahumma inni qad adaitu amanataka fa aina amanati ìrẹ́lọ́wọ́n báwo àmàánà tó gbélé mi lọ́wọ́ tó ní ìgbọ́dọ̀ jẹ́ ọ́rá rẹ̀ ń jẹ́ ọ́rá mo ti pé àmàánà náà ìjọsìn fún ìrẹ́ ọlọ́run ọba àwọn òfin ráre àmọ́ náà tèmi náà ń kọ́ ìrẹ́ ọlọ́run ebi ń bá ti sìn ìrẹ́ ọlọ́run ìbọn máa sọ ìbọn dáàbò bò ó ìbọn òfilẹ̀ mi balẹ̀ ìbáwọn oore lọ́lọ́kan ọ̀jọ̀kan yóò máa tó nítàn lọ́wọ́ látọ̀dọ̀ ìrẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala àmọ́ náà tèmi dà abóra kọ́mí ni dà ìrẹ́ ọlọ́run ọba bàbá wa àrọ́ọ́sí wọ́n ní falam yamkoth hata jẹ́ àrọ́jùlá lànà kọ́tì wasalama nà kọ́tà wèrè wọn lárúbáwá ọkọ nǹkan mọ̀ ti yẹ dákẹ́ àdúrà ni bẹ́ẹ̀ nìkan ṣe gun ràkọ́mí rẹ̀ tó gùn wá nù ó sì fi lè lọ́wọ́. kọ́rẹ́ rọ́ọ̀zì bàbá rọ́ọ̀zì wọn wá ní pé ìnáwó lámà hafidọ̀ amánàtàlọ́ hafidọ̀ lọ́wọ́ amánàtàwọ̀ nígbò mójútó nǹkan gbà fi sọ́wọ́ ìtọ́lọ́wọ́n bá tàn án lá tó fi lè lọ́wọ́ ọlọ́wọ́n fojú tiẹ̀ náà rárẹ̀ amánà tiẹ̀ náà ọlọ́mbà mú ojútó tá bá ń sọ nípa ìjọsìn oríṣiríṣi ìjọsìn ní ń bẹ yàtọ̀ sáwọn ìta àti mà nínú àwọn ìjọsìn tí ń bẹ ni pé gbogbo iṣẹ́ pátá tọ́mọ ànábì ádámà ti bá ń ṣe tó bá ti lè láníyàn pé òun jọ́sìn fọlọ́wọ́n níbẹ̀ tó sì wà níbàámu pẹ̀lú tọ́lọ́wọ́n tó nífẹ̀ẹ́ sí irú iṣẹ́ báwọn ìjọsìn náà ni yóò máa jẹ́ lọ́dọ̀ lọ́wọ́n tààlà ẹni sáwọ́ rọ́ọ̀lẹ̀ asab àwọn sàbí anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n rí arákùnrin kan níjọ́ kan tí ń ṣe fìsàn tí ń dààmú tí ń dààbọ̀ wọ́n wá sọ fún anabi wípé lọ́ọ̀kánà hadha fi sabilillah arákùnrin tí ń ṣe fìsàn fìsàn yìí ah bó ni ìbá ṣe dáa tó kó jẹ́ pé ó ń ṣe é láti ṣe jihad sójú ọ̀nà ti ọlọ́run ọba kó jẹ́ pé lójú jihad ńlọ́wà tí ń ṣe fìsàn fìsàn báyìí bó lè sáré ìbá ṣe tóbi tó. Bito anabi wa dá wọn lákẹ́ anabi wa sọ fún wa pé nǹkan náà kharaja yasan ala waladi sigara fawa fi sabilillah anabi ni arákùnrin tẹ̀ ń wọ̀n tó bá ṣe pé ntọ́ táǹdì kan tẹ̀ jáde tí fi ń ṣe wàhálà tí ń ṣe tọ́pọ̀n torí àwọn ọmọ rẹ̀ kéékèèké ntí wọ́n jẹ ntí wọ́n mu torí ẹ̀ ló fi ń ṣe wàhálà fawa fi sabilillah ẹ̀sẹ̀ ntí ń bẹ lójú jihad òní ọ̀màjẹ́ tonítọ̀nà ẹ tún gbà sí wàyínkánà kọ́rọ̀jà yẹ́sàn án la àbáwáyìn ṣèyíkáyìn ní kabirayin fọwọ́ fi sabilillah táìpẹ́ tó ti torí ẹ̀ jáde torí bàbá àti ìyá rẹ̀ ni tí wọ́n ti dàgbà ntí wọ́n jẹ ntí wọ́n mu àjẹ́ àmú wọn ńlọ́lẹ̀ tẹ́ ẹ jáde tó fi ń ṣe fìsànfìsàn látàárọ̀ tẹ́ ẹ dalẹ́ ládẹ́ ti ń ṣe jihad òun náà ni yóò máa bá onítọ̀hún nínú hadith mi òjíṣẹ́ ọlọ́wọ́n bá sọ pé man amsa kalan ẹ̀ ń bá ṣe wípé ọlẹ́lẹ́ kàlàn min amali lẹ́yìn tó ti rẹ̀ ara ẹ̀ ti da kú ẹ̀tẹ̀ látàrí pé kíni tí ó jẹ́ kíni tí ó mú lórí iṣẹ́ ọwọ́ rẹ̀ ibẹ̀ ló ti ṣe fìsànfìsàn tó wá rẹ̀ irú ẹni báwọn amsa makforan lawo yọ lẹ́lẹ́ lẹ́yìn tó ṣe pé ọlọ́wọ́n bá tó ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn nínú hadith miẹ̀wẹ̀ àtàjìrò sọdọk máa nàbí yìí náà wá sí dèké náà wá ṣùwádà ànábìlẹ̀ tó bá jẹ́ oníṣòwò tó jẹ́ olódodo irúfẹ́ ẹni báwọn yóò máa bẹ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ olódodo ẹ̀dá yóò máa bẹ pẹ̀lú àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ ni yóò sì máa bẹ pẹ̀lú àwọn tí wọ́n kúkú ṣẹ̀yìn dé ni pé àyè ibi tí wọ́n bá fi hàn wọ̀ sí ńlò náà níta afẹ́fẹ́ ọláàrin ni wípé gbogbo iṣẹ́ tíyàn bá ń ṣe tó bá ti wà nílànà sí ntọ́nà ọba tí ó fẹ́ yálà ntọ́ jẹ ntó mu ntíyàwó ọjẹ ntáwọn ọmọ ọjẹ ntáwọn òbí rí ọjẹ torí ẹ̀ ló fi ń ṣe wàhálà ìjọsìn lélẹ́yìn náà tún jẹ́ tó sì gba aládàlẹ̀ lórí níwájú ọlọ́run. lára àjọsìn islahu datil bayn àwọn tí kúdù ti ń bẹ láàrin wọn àwọn táàrin wọn tí ó tò kó o ṣe àtúnṣe láàrin wọn eléyìí náà nínú ìjọsìn ńlọ́wà nínú hadith òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam sọ pé ala ukhbirukum bi afdali ẹ jẹ́ kí n fún yín nírò nípa tó ṣe wípé ọlọ́lá pọ̀ min darajati siyam ju ẹ̀san téèyàn ó gbà níbi péyàn gba ààwẹ̀ lọ kódà ẹ̀san rẹ̀ yóò tóbi ju ẹ̀san téèyàn rí níbi ìrun lọ kódà ẹ̀san rẹ̀ yóò tóbi ju ẹ̀san téèyàn rí níbi péyàn ṣe sàárà lọ àwọn sàbí ní fún anírò nípa rẹ̀ èrè òjíṣẹ́ lọ́wọ́ bá anabi wa islahu dátìlì bẹ́yìn iṣẹ́ àtúnṣe láàrin àwọn oníjà méjì oníṣẹ́ ọ̀hún léyìí tó ṣe pé ọlọ́lá pọ̀ olóore ó tóbi pọ̀ lẹ́sàn-án. àdìfì kanu yẹn ni pé ìran kan tún lè léyìn náà nínú àwọn ìjọsìn léyìí tó ṣe pé ẹ̀dá ń dá torí pé n tó ṣe àtúnṣe láàrin àwọn oníjà méjì tó bá wò wọ́n ran tó ni wọ́n kàn máa jà. Ja àìmọye nǹkan ń ló lè ṣẹlẹ̀ o ìparun ó lè ti bẹ̀ dé o. lára àwọn ìjọsìn bákan náà àyà àdàtúndì marid ìlọ ṣe àbẹ̀wò ẹ̀ńtàrà rẹ̀ ọ̀yá nínú ilé ńlọ́wà ni àbílẹ̀ ìwòsàn kó lọ ṣe àbẹ̀wò rẹ̀ kó ṣàdúrà fún kó fún ní ròdùnú ọ̀rọ̀ òwúrí pé ó gbádùn ó lálàáfíà nítòsí ọyẹ ojú tẹgbẹ́ lọ tọ̀hóòrùn insha Allah ó gbádùn lágbára ọlọ́run ò ní bẹ́lẹ̀ ikú ọlọ́run mọ lára isi abẹwo alaare lara ajọsin nlon naa wa ninu hadith mani adama riidɔ ɛnba lɔ si abɛwo alaare kan bɔba ti n debɛ bó na n lɔ nadawo manade mina samaa lati sama tí o ma sɔ fún pé tibuta watɔɔba mamusaka ɔda ìgbésɛ rɛ náà ó tún jɛ ntɔ da tɔ yɔlɔ ɔba iṣẹ́ tó wá ṣe yìí ọlọ́sàbẹ̀wọ̀n tára rẹ̀ ọ̀yá tàbáwá tàbí minal jannati manzila ó fi pèsè ayé kan fúnra rẹ̀ ní o nínú ọgbà àlùjánnà onídẹ̀ra níbi lára àwọn tá a kà jí ìjọsìn téèyàn torí ẹ̀ téèyàn ọgbà ládá téèyàn fi rójú rí ọlọ́run oníkí ọmọ ṣe àbẹ̀wò ẹni tára rẹ̀ ọ̀yá ọmọ ìyá rẹ̀ tára rẹ̀ ọ̀yá ẹjọ́ máa ń kírun ní mọ́ṣáláṣí òòrí njọ́ ṣàbẹ̀wò rẹ̀ bí ẹni tẹ́jọ́ ń wà ní ṣọ́ọ̀bù kan náà ẹni tẹ́jọ́ wà ládùúgbò ọ̀mọ̀rí látijọ́ yìí njọ́ ṣèwádìí nípa rẹ̀ bóyá ara rẹ̀ ọ̀yá ni sọ ọmọ wọn náà gbìyànjú lára ojúṣe mùsùlùmí sí mùsùlùmí oníkọ̀ọ́sàbẹ̀wò ọmọ ìyá rẹ̀ tá a rẹ̀ ọ̀yá bọ́ọ̀ bá rí ṣèwádìí nípa rẹ̀. lára àwọn ìjọsìn lára àwọn ìran ìjọsìn ìmọ̀ tọ̀tìlá àdá oníkéyìn orí tó lè sàwọn èèyàn ní sùtá lójú ọ̀nà kéyìn ó sì mú kúrò ọ̀pálámbá ni epo ọ̀gẹ̀dẹ̀ ni àtàwọn nǹkan míì náà lẹ́yìn tó ṣe wípé ó lè sìyàn sùtá bí igi ẹlẹ́gùn àbí igi tí èso ti ń bẹ lára rẹ̀ kó mu kó lójọ́ náà káwọn èèyàn bá fi ẹsẹ̀ gun eléyìí náà lára àjọsìn òní wọ́n nínú hadith mọ̀rọ̀rọ̀ jùlọ wọ́n ní arákùnrin kan ó kọjá lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ka tún igi ńlá kan igi yìí ó ń bẹ lójú ọ̀nà àwọn èèyàn ò rí bi lọ wọn ò rí bi bọ̀ arákùnrin wa sọ wípé igi yìí o lónìí o òní ní gbé kúrò lójú ọ̀nà káwọn mùsùlùmí ká lè bá rí ọ̀nà lọ ìǹfẹ́ kọ́ máa kó sùtá bá wọn látàrí iṣẹ́ ribiribi tó ṣe yìí ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run sì yọ́nú sí ó forí ẹ̀ṣẹ̀ rẹ̀ èjìn lára àwọn ìjọsìn bákan náà ó ní jima'u rajuli ahlahu ìyàwó rẹ̀ tó jẹ́ ẹlẹ́tọ̀ rẹ̀ kó máa súnmọ́ kẹjọ máa ṣeré ìfẹ́ papọ̀ lára ntẹ́yìn òtún torí ẹ̀gbá ńlọ́wà lára àjọsìn ńlò náà tún jẹ́ nínú hadith òjíṣẹ́ ọlọ́run bá sọ pé wàfi bóde rìn ahadikum sọdakọ kó máa báyà ìyàwó rẹ̀ tó jẹ́ ẹlẹ́tọ̀ kẹjọ ṣeré ànábì sọ pé gbígbà pé yẹn ṣe sàárà òun náà lẹ̀sẹ̀ tí wọ́n kọ́lẹ̀ fún onítọ̀hún àwọn sàbí wa kéèmà pé àà eré òjíṣẹ́ ọlọ́run ayé àti àhádùn àṣà àwọ̀tà o èèyàn wà á bá olólùfẹ́ rẹ̀ yóò máa bá a láṣepọ̀ wọ̀yàkùn láwọ̀ fi hà ájúrún yóò tún máa gbẹ̀san torí pọ́báyàwó rẹ̀ ọba láṣepọ̀ ànábì wa ni àrọ̀ ayé tún ẹ fún mi níro láwùwádùn àfi haram àkànnà àlẹ́ yìí wíṣírún ká sọ wípé ìyàwó rẹ̀ ìyàwó ń yàwó ńlọ́ba ṣe sì náà ǹjẹ́ yóò wá tiẹ̀ lẹ́sẹ̀ ṣé yóò ní ìbàlẹ́jọ́ ṣé yóò lẹ́sẹ̀ lé lórí bí àbí òní ni níwájú ọlọ́run kọ́ọ̀lù náà wọ́n ní bẹ́ẹ̀ ni ànábì wa sọ pé kàdáàlìkà ìdàwọ̀dọ́ àwọn àfilẹ̀ halal tó bá fi sí àyè tó jẹ́ àyè ẹ̀tọ́ káàníláhù àjùrán yóò máa gba ìsan lé lórí lára àwọn ìjọsìn bákan náà oníkéèyàn àwọn ẹ̀dá mìíràn ìjọsìn táwa wí yìí kó tó di pé yóò jẹ́ ìjọsìn májẹ̀mú mẹ́ta òun láti ṣíwájú májẹ̀mú àkọ́kọ́ al-Islam gbogbo ìjọsìn tíyàn bá ń ṣe tí ó bá jẹ́ mùsùlùmí kò ní jẹ́ ní tí ó gba ìsanlé lórí níwájú ọlọ́run bàtà ńlá nínú ayé al-Qur'an ọlọ́run ní alladhina kafaru a'maluhum kasarabin biqi'atin yahsabuhu dhama'anu ma'an hatta idha ja'ahu lam yajidu shay'an ọlọ́run ní iṣẹ́ tí kèfèrí tí wọ́n bá ń ṣe bí à ń pè é náà ni gbígbà tí yẹn bá ń wo mirage lọ́ọ̀kan yẹn bá ń lọ lójú ọ̀nà nínú ọ̀rùn yóò máa dàbí ìgbà pé omi ọ̀n bẹ lọ́ọ̀kan omi ń bẹ lọ́ọ̀kan ọlọ́run iṣẹ́ tí kèfèrí bá ṣe bíi mirage ńlọ ṣe rí bí à ń pè ná ńlọ ṣe rí tí ó máa wò lọ́ọ̀kan the more ọ̀bọ̀ bá ṣe ń sún máa sí bẹ́ẹ̀ náà ni yóò sì máa disappear tí ò ní rí nǹkan kan so bíṣẹ̀ kèfèrí bó ṣe rí náà àfi kéèyàn ó ṣe gbogbo ìjọsìn tó bá ṣe pátápátá fọlọ́run ọba ṣe nítorí tọ́lọ́run ọba nìkan ṣoṣo ní àfọkànsìn nítorí tọ́lọ́run má ṣe nítorí ṣe kárí mi má ṣe nítorí ṣe àgbọ́ má ṣe nítorí àlẹ́ àwò jọ́sìn fọlọ́run ọba nítorí ọlọ́run nìkan ṣoṣo náwó fáwọn èèyàn ṣe dáadáa sáwọn èèyàn nítorí ọlọ́run ọba nìkan ṣoṣo bọ́ọ̀ bá ṣe bẹ́ẹ̀ ò ní lẹ́san níwájú ọlọ́run ọba nínú ọlọ́run ló wọn ọ̀pá wọn láṣẹ nǹkan kan ju pé ká máa jọ́sìn fọlọ́wọn ọba lónìí kan ṣoṣo lọ lẹ́yìn tí ó ṣàfọ̀ máa jọ́sìn fọlọ́wọn ọba tí ó máa sin lọ́nìí kan ṣoṣo tí ó ṣe ìjọsìn nítorí tọ́lọ́run tí ò ní ṣe nítorí nǹkan míì májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta ò ní pé mùtàbá àtọ̀rọ̀sọ̀n ìjọsìn tó bá fẹ́ ṣe tó o fẹ́ gba ẹ̀san lé lórí òun láti ṣe kó o fi kọ́sí ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam kana lakum fi rasulillah uswatun hasana àwòkọ́ṣe dáadáa ó ń látara ànábì wa Muhammad fún ta ni fún gbogbo ẹni tó ṣe pé ọ ń páyà ọjọ́ tí ọ̀bọ̀ lọ́wọ́n ba rẹ̀ pàdé lẹ́sẹ̀ ògbèjì tí sì rántí lọ́wọ́n ba lónìí kan ṣoṣo. májẹ̀mú yìí a máa tàsé nígbà míì tó ṣe pé a rí ikhlas a ní rí mutaba ìgbà míì a rí mutaba kò ní sí ikhlas mutaba tabari ikhlas yẹn ni pé bídíà yóò máa wà níbi iṣẹ́ tẹ́gbẹ́ yẹn bá ṣe nítorí tọ́lọ́wọ́n ba ṣùgbọ́n tí ọ̀kọ́ sí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam níbẹ̀ àwọn tábà ṣe níjọsìn kájí ọ wà níbàámu sí pé ànábì pa wá láṣẹ rẹ̀ ànábì ṣe gbóǹgàn káyè ṣiṣẹ́ oníkáyè ṣe látàrí eléyìí ọjọ́ bí ọjọ́ bí ànábì kò sínú ìlànà mùsùlùmí ẹ dákun ẹ jẹ́ á ṣe ìjọsìn bọ́lọ́run bá ṣe fẹ́ abilọ́wọ̀n bá subhanahu wa ta'ala ìjọsìn wa kọ́lọ́wọ̀n bá kó gbà á lẹ́sìn fún wa kójú wúlò fún aláyé nínú sáré lọ́jọ́ gbẹ̀ǹde alùkìyàmà subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka وأتوب إليك